إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكم الله أي الله بأيه ẹgbẹ́ bí ó ti tọ́ sí láti yìn àjẹ́rí pé kò sí ẹni ọ̀gá tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run Allah subhanahu wa ta'ala nìkan yẹ́rí pé anábì sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀rún sí ọlọ́run anábì sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé anábì àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa tí a ń tẹ̀lé lánàá anábì sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama. ní ìtẹ̀síwájú àlàyé lórí àwọn alámọ̀rí pẹ̀lẹ́ tí ó bùkátà kí a sàmọ́lẹ̀ sí nínú àwọn nǹkan tí ó ń lọ láwùjọ wa ilé tí jẹ́ sí pé àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí jẹ́ pé kò bá ìlànà alìsúnnàtí wal jama'a tí kò bá mú ní àwọn nǹkan yìí rèé àwọn kan jẹ́ pé ó jọ́rọ̀ yàn lórí wa láti ṣàlàyé àgbọ́yé ilé tó lálàáfíà àti ìlànà ilé tó dúró déédé nípa àwọn àlámọ̀rí yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ìjòkó yìí sí àwọn ìjòkó tí kan nínú àwọn ìjòkó tó jẹ́ pé ó máa ń sọ̀mọ́lẹ̀ sí àwọn alámọ̀rí tí ó rújú àbí tí àwọn èèyàn tí wọ́n ń dàrú láwùjọ wa yìí láti lè fi àwọn nǹkan kan rinlẹ̀ nínú Islam tí ó jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí rèé àwọn nǹkan tó jẹ́ pé Islam lòdì sí Islam ọ̀tàkò ni àwọn kan fẹ́ pé kò ní ìbátan pẹ̀lú Islam so àwọn nǹkan wọ̀nyí rèé àwọn èèyàn kan wọ́n fẹ́ fi àwọn nǹkan ìrìnlẹ̀ láwùjọ wa náà eléyìí báyìí òní o mọ́ wa lọ síbi ọ̀rọ̀ kan ilé tí yẹ́ sí pé àwọn èèyàn máa ń lò lẹ́rìí láwùjọ wa yìí láti pèpè sí àwọn ìlànà kan ilé tó yẹ pé ìlànà yìí rèé ìlànà tí ò lálàáfíà ni àwọn èèyàn wá ní àwọn ṣubuhat àwọn ìrújú tó jẹ́ sí pé yàtàṣàbàtúnà biha yàtàṣàbàtúnà biha wa yàtàìlàkúnà biha àwọn ìrújú kan táwọn èèyàn wà ní kùsàn sílẹ̀ wàkàtù yàtàbàsàkó nàbí ha wọ́n máa gbá àwọn àríjú yìí mú láti fi fi àwọn ìlànà tí kò lálàáfíà yìí láti fi rinlẹ̀ ìfẹ́ nínú àwọn àríjú yẹn ó jẹ jáde nígbàtí èmi àti ìkan nínú àwọn àfá àwọn jama'atu da'wa wa tabligh جماعة الدعوة والتبليغ àpèjá orúkọ wọn nìyẹn ilé ìdáwà mọ̀ sí jama'atì tabligh àbí jama'atì tabligh ọmọ ń pẹ̀lú jama'atì da'wa wa tabligh ìkan nínú àwọn àfá wọn ní Ìlọrin bí báyìí tó jẹ́ sí pé tí ọ̀rọ̀ bá fẹ́ dàrú tó máa ń padà sọ́dọ̀ ẹ̀ tó jẹ́ sí pé tí ẹ bá fẹ́ gbìyànjú àti fi àwọn ẹ̀rí han ìkan nínú àwọn ọmọlẹ́yìn jama'a yìí yóò fẹ́ wọ́ yín lọ sọ́dọ̀ ẹni yẹn torí kó ó gbàgbọ́ wípé ìmọ̀ ń bẹ lára ẹni yìí láti dáàbò bo nǹkan táwọn ń ṣe ẹni ẹni tí wọ́n máa ń wọ́ àwọn èèyàn lọ́sọ́dọ̀ rẹ̀ nítorí pé wọ́n nígbàgbọ́ pé ìmọ̀ ń bẹ lára rẹ̀ kí ó lè dáàbò bo nǹkan táwọn ń ṣe tí ó dẹ̀ lè fi àwọn ẹ̀rí kan rinlẹ̀ lórí pé ìlànà táwọn rìn ìlànà tó tọ́ ni ẹni yìí mo àti ìjókòó papọ̀ pẹ̀lú ẹ̀ ìjókòó pawápọ̀ lórí ọ̀rọ̀ ìjẹ́ jama'a ti tẹ̀lé ìjẹ́ jama'a tí ó dáa ni àbí jama'a tí kò dáa nínú àwọn nǹkan tẹ́ni wá fi rinlẹ̀ lọ́jọ́ yẹn tí mo ti padà sàlàyé fún òun náà ni pé الشيخ العلامة ابن عثيمين رحمه الله تعالى محمد صالح العثيمين ṣéèkì yìí ó ní wọ́n sọ yí pé jama'a ti tẹ̀bí jama'a tó dáa ni wípé ṣebí ara àwọn àfáà súnnà náà nìyẹn tí àwa náà ti gbà láàfáà mọ́ ní bẹ́ẹ̀ ni al'allama ibn Uthaymeen rahimahullahu ẹni tí ọ̀rọ̀ súnnà yé dáadáa náà ni wọ́n so mo ní gbogbo àbẹ́ ó ní so nígbà tí wá lè gbà bẹ́ẹ̀ rí àwọn gan sọ wípé jàmáà yìí jàmáà tó dáa ni báwo lẹ́yìn ṣe pẹ̀lú eléyìí wọ́n wá jẹ́ kó yí ẹniyàn wípé lóòtọ́ ni sheikh muhammad bin salih al-utaymin rahimahullahu ta'ala ni wọ́n sọ̀rọ̀ tí ó sọ yìí tó tọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n fi ń sọ̀rọ̀ tó sọ yìí ìgbà tí wọ́n ò tí ma tẹ̀blìrì nìyẹn ìgbà tí ọlọ́wọ́n bá rí kẹlá ní kílà náà tẹ̀blìrì ó hàn sí wọn dáadáa sheikh padà lórí ọ̀rọ̀ tó sọ yìí sheikh padà sọ wípé àwọn jama'ati tabligh aláburú ni wọ́n eléyìí báyìí sì ni ọ̀rọ̀ tí wọ́n sọ gbẹ̀yìn lórí àwọn jama'ati tabligh náà wọ́n fẹ́ má rí ọ̀rọ̀ yìí kò fẹ́ jẹ́ papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan tí ẹnìkẹ́ náà tóhun náà tó sọ láti fi tẹ̀rí tó ṣe dédé nǹkan tí ọkùnrin tàbílígì yìí tí ó fi tẹ̀rí fún mi ẹni náà tó wá lú ọ̀rọ̀ sheikh al'allama a sheikh al'allama muhammadu salih al-usaimin ẹni náà tó lú ọ̀rọ̀ wọn lẹ́rìí lórí wípé nǹkan táwọn fi gbà wípé àwọn tí ń pèpè sáburú yìí lóòtọ́ aburú ni wọ́n ń ṣe wọ́n dẹ̀ ń pèpè sáburú kódà gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ lásìkò yìí 100% ọ̀dọ̀ wọn ló ti wá ní gbogbo aburú tí ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n a pín sí méjì lórí báwo la ṣe bá àwọn yìí lò àwọn kan gbà yí pé àwọn yìí rí àfi kí a sàlàyé wọn fàlì umma ká má dákẹ́ torí pé àlè umma ń gbà tàn jẹ pẹ̀lú wọn a ò dẹ̀ fẹ́ jẹ́ sí àlúgbùmọ̀ yìí a ò fẹ́ jẹ́ sí wọ́n sọnù àwa náà gbọ́dọ̀ kó ipa tiwa náà lórí àwọn tí ọlọ́run bá àlékẹ́lá bá fẹ́ lò nínú àlúgbùmọ̀ yìí ká jẹ́ sábàbí dáadáa fún wọn tíráwọn èèyàn kan bẹ bí ẹ́ pé wàlọ́hì wọ́n fẹ́ sí ẹ̀sìn wọ́n dẹ̀ ń retí ẹni tí ó tọ́ wọn sọ́nà òdodo ni wọ́n dẹ̀ ń wá sábàdẹ̀ tí ń ródodo wọ́n ti tán àti mú láti lòó àwọn yìí wọ́n ní ìwọ̀ lọ́rùn wa wípé òdodo tí wọ́n wá yẹn kátàlàyé fún wọn láì ní lú ẹgbádòmí òdodo tí wọ́n wá tán nífẹ̀ẹ́ yẹn wọ́n ní bùkátà wọ́n ní ìwọ̀ lọ́rùn wa láti kátàlàyé fún wọn ìlànà tí wọ́n fẹ́ mọ̀ yẹn wọ́n ní ìwọ̀ lọ́rùn wa láti kíkà tọwọ́ sílànà yẹn nítorí irú àwọn tó rí báyìí tọ́lọ́wọ́ bá àlékẹ́ láfẹ́ lò kọ́lọ́wọ́ bá kọ́ ka ìní pẹ̀lú ẹ̀yìn kónú wọn a ò gbọ́dọ̀ dákẹ́ kò yé báyìí sí a ò gbọ́dọ̀ dákẹ́ àti nítorí pé àwọn tí wọ́n fẹ́ tẹ̀lé fẹ́nú náà rí kó lè jẹ́ sí pé yóò hàn táwọn èèyàn wípé ah, ìfẹ́nú lè fẹ́ tẹ̀lé lẹ́rìn ẹ̀rí ó hàn táwọn èèyàn pé àwọn eléyìí rèé tàìdẹ́rìí kọ́ àlàyé dọ́dọ̀ wọn lọ́nà tí ó yẹ kó gbà dọ́dọ̀ wọn àwọn ni wọ́n torí kọ̀kọ̀ kò ní jẹ́ sí káwọn yẹn mọ̀ sọ pé nígbà tí wọ́n wá ń ṣe irú ẹ̀ kí ní gbìyànjú sí lórí wọn torí káwọn generation kan sì ń padà ń bọ̀ lẹ́yìn wa lẹ́yìn táwa bá lọ àwọn generation kan sì ń padà bọ̀ lẹ́yìn wa tí wọ́n padà wá máa wò pé à gbàtẹ́ sọ pé nǹkan báyìí kí ní gbìyànjú sí lórí wọn kó tó di pé ẹ̀lì sọ báyìí nípa àwọn eléyìn ó máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi tó pé ah, àwọn èèyàn dákẹ́ lásìkò yẹn àwọn èèyàn gbìyànjú kò yẹ báyìí sí so à ń ṣe àwọn eléyìn rẹ̀ liyahlika man halaka an bayyinah wa yahya man hayya an bayyinah kí gbogbo ẹni tẹ́ni tí ó bá sọnù tí ó bá parun ọlọ́run kí àwọn àti gbogbo àwọn tó ń gbọ́ wa pátá ní gbogbo ààyè tó ń kálukú láǹfààní àti wà báyìí láti máa gbọ́ wa ọlọ́mọjà wà nú wa kí wọn kí wọ́n lè sọnù ká lè parun lẹ́yìn tí àlàyé tí ó dájú tó ti dé bá wọn àlàyé tí ó fojú hàn lẹ́yìn tó bá ti dé bá wọn wa yahya man hayya an bayyina kẹni tí ó bá dẹ́là tí ó mẹ́nà kó lè bá mẹ́nà lẹ́yìn àlàyé ilé tí ó fojú hàn ni sẹ́ni yìí ẹni yìí náà lo ọ̀rọ̀ tẹ̀blìrì ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sheikh al'allama muhammad salih al'utaimin rahimahullahu ta'ala àwọn náà ní ìgbà tí sheikh utaimin tí wọ́n ti sọrú nǹkan tí wọ́n sọ yẹn nípa àwọn jama'ati tẹ̀blìrì wípé ẹni tó bá jẹ́ olùmọ́ lè jáde pẹ̀lú wọn ó lè lọ jáde pẹ̀lú wọn tó ti yíba ní pé wọ́n bí ṣéèkì léèrè pé ìjẹ́yàn lè tẹ̀lé jama'ati tabligh ìjẹ́yàn lè tẹ̀lé wọn lọ sí jáde wọ́n wá ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ olùmọ̀ ó lè tẹ̀lé jama'ati tabligh ó lè tẹ̀lé wọn lọ sí jáde sọ́yìn ẹ̀rẹ́ padà sọ wípé ẹ wọ́n sọ pé ṣéèkì padà sọ̀rọ̀ mí o ṣùgbọ́n eléyìí tóhun dúólé lórí tóhun rèé so onígbà tí ṣéèkì ti sọ rú ọ̀rọ̀ yẹn rí a jẹ́ sí pé lẹ̀rí táwọn táwọn sọ wípé àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà ànù yìí ẹ̀rí táwọn gbámú òun náà ni ọ̀rọ̀ ṣéèkì yẹn là ń sọ pé kò sí nǹkan tó burú nu kí a máa bá wọn ṣe papọ̀ ọ̀rọ̀ tí ẹni sọ yìí nítorí pé ọ̀rọ̀ yẹn ó sínú lẹ̀ gan ó dẹ̀ fa ìgbà ọ̀pọ̀lọpọ̀ aburú àwọn tí ó dẹ̀ wọlé sínú ẹ̀ kìí ṣe kékeré ṣẹ́rí àwọn ilẹ̀kùn kan lẹ́tọ́ pé tẹ́ bá sí fáwọn kan ẹ̀ lè rí sí fáwọn lòmíì àwọn tí ó gba ilẹ̀kùn yẹn wọlé ó pọ̀ gan torí pé ìtí ilẹ̀kùn yẹn fáwọn kan kẹ́ sí máwọn míì àbòtí ńláńlá ni ó jẹ́ tẹ́ bá fẹ́ sí ẹ sí tí àwọn èyí bá fi lè wọlé níbi ilẹ̀kùn yẹn lẹ́nu ọ̀nà yẹn àwọn ẹ̀mí iná wọlé síbẹ̀ àyàfi kẹ́ ti ilẹ̀kùn yẹn pátápátá kí àwọn ẹnìkankan mara ìwọlé síbẹ̀ kí ni mò ń pa lówe kí ni mò ń pàtà mẹ́ ẹ̀ òun náà ni wípé tí èèyàn bá sọ wípé pẹ̀lú fásitì sheikh Ibn Uthaymeen rahimallahu ta'ala tí wọ́n ṣe yìí pẹ̀lú fatuwa yìí a jẹ́ ti wípé òun láàájú olélúwí tàbí sọ pé àwọn tí ń pèpè sáburú yìí o táwa náà sì mọ̀ pé ìlànà aburú ni wọ́n pèpè sí yìí ìgbà tí ṣe ìpìtì sọ wípé èèyàn lè jáde pẹ̀lú jama'ati tabligh tó bá jẹ́ pé yìí ajá sí wípé àwọn eléyìí náà rí ìyẹn náà lè ṣe kí ni èyàn lè bá wọn pè nìyẹn ajẹ́ sí pé kò sáburú nu gbónà táwọn ẹ̀yẹn náà ń sọ àwọn ẹ̀yẹn náà olùlẹ́lẹ́ ní ẹ̀rí ìgbà tí Sheikh al-Allama bin Salih al-Uthaymeen tí wọ́n ti sọ yí pé tí wọ́n ti sọ ni dẹ̀lú táwọn náà ń lò táwọn náà fi tẹbí ṣéèkì sọ wípé èyàn lè bá tẹ̀blìzì ṣe èyàn lè jàjáre pẹ̀lú tẹ̀blìzì àbí ó tún èyàn lè ṣe dáwà pẹ̀lú tẹ̀blìzì ni ẹ àbí tí ma bá ti ń bẹ lára yẹn a jẹ́ sí pé kò sí kan tó burú náà wá náà tàà sọ pá wọn èyàn lè ṣe dáwà pẹ̀lú àlìkọwàlù mùsùlùmù tẹbí nǹkan tẹ́ sọ pé à ń sọ tí ò dáa náà nìyẹn àbí ẹ̀kọ́ ni ẹ rí mi gbọ́ iṣá ṣe gbọ́ mi yé àwọn náà ó lò lẹ́rìí láti fi ìdí láti fi múlẹ̀ ẹgẹ́ bẹ́yìn tí ń lò lẹ́rí ẹgẹ́ àti fi ìdí ìbáwọn yìí náà ṣe láti fìdí ẹ̀ múlẹ̀ yẹn pé tẹ bá sọ pé wọ́n gbogbo sáburú tẹ bá burú ni wọ́n tẹ bá ní wọ́n dá ṣe bí ṣéèkì àǹsẹ̀mín tẹ máa sọ wípé jama ti tẹ̀blì bá ṣe burú tó mọ̀ ṣe dá yìí náà tẹ bá léyìn ẹlẹ́ ìjáde pẹ̀lú wọn tí bàbá ń bẹ lára rẹ̀ àwọn eléyìí bẹ́ẹ̀ bá láǹfààní náà láti bá wọn jàbàtà náà ṣe ó lè bá wọn ṣe àìbẹ́ẹ̀kọ́ ni tó bá fẹ́ bá wọn ní súfí ṣe ó lè bá wọn ṣe tó bá fẹ́ bá wọn ṣí àṣe ó lè bá wọn ṣe àìbẹ́ẹ̀kọ́ ni tó bá ti lè nímà tó bá fẹ́ bá wọn àṣà ìrọ̀ ṣe ó lè bá wọn ṣe tó bá ti lè nímà àìbẹ́ẹ̀kọ́ ni wọ́n lè jọ mọ́ ṣe dára papọ̀ wọ́n lè jọ mọ́ tó ti yé báyìí sí ọ̀rọ̀ yìí rèé aburú tí ó ti bẹ̀ wọlé ó ní agbára gan so bẹ́yìn ṣe lò láti fi ìdí ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn ẹni wọ̀nyí múlẹ̀ yẹn bẹ́ẹ̀ làwọn ẹlòmíì náà ó lò láti fi ìdí ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn tẹ́yìn náà gbà pé ò lè báṣepọ̀ yẹn làwọn ló fi yẹn náà múlẹ̀ pé ah, tó bá yẹ pé ọ̀rọ̀ Sheikh Salih Al-Uthaymeen ní ọba kó eléyìí sínú tó bá yẹ pé ìdájọ́ tẹ́yìn fẹ́ yọ nínú ọ̀rọ̀ Sheikh Salih Al-Uthaymeen nìyẹn a jẹ́ pé àwa náà lè yọ irú ìdájọ́ yìí mẹ́ torí pé kò sí nǹkan tó ní kẹ́yìn yọ irú ìdájọ́ yẹn tó sọ pé káwọn mẹ́ yọ irú ìdájọ́ yìí náà ṣé ẹ̀ ń gbọ́ mi yé sá so ọ̀rọ̀ yìí rèé ọ̀rọ̀ tí ó dáa ni ìrọ́gbìn náà kódà ká gbójú kúrò níbi pé ṣe Sheikh padà sọ̀rọ̀ mí àbí wọn sọ̀rọ̀ mí tẹ́yàn bá dúó sórí ọ̀rọ̀ yìí aburú tí ó fà wọlé ó pọ̀ gírígan lẹ́ni tí ń fi ọ̀rọ̀ ṣéèkì tẹ̀lú ọ̀rọ̀ ṣéèkì tọ́lì àdìsẹ́mí rahimallahu ta'ala tí wọ́n sọ yìí wọn ò kí ń tẹni tí ó lè ṣàṣe àbẹ́ ẹ̀kọ́ ni àti wípé àwọn olùmọ̀ míì tí wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn náà sọ nǹkan míì tó yàtọ̀ fún kan Sheikh Fani tèmi ni sọ yìí Sheikh Fauzan in tí wọ́n sọ yàtọ̀ fún kan nǹkan náà sọ ọyàtọ̀ fún kan sheikh sọ́ọ̀lì tèmi ń sọ̀rọ̀ sheikh olùbẹ́yìd aljabiri ìtàn sọ ọyàtọ̀ fún kan sheikh sọ́ọ̀lì tèmi ń sọ̀rọ̀ sheikh rabi ibn hadi al-markhali in tí wọ́n sọ ọyàtọ̀ fún kan sheikh sọ́ọ̀lì tèmi ń sọ̀rọ̀ kò yíra yìí nǹkan táwọn sọ ó takò nǹkan tí sheikh sọ́ọ̀lì tèmi ń sọ̀rọ̀ báwo láti wá mú ti sheikh sọ́ọ̀lì tèmi tàbí tàwọn afá ilẹ̀ tàlẹni tó rí nǹkan kọ̀dámà tàlẹni tó rí nǹkan mú wá nínú àwọn wọ̀nyí nípa àwọn ẹni tó ń sọ̀rọ̀ nípa wọn tàlẹni tó nímọ̀ nípa wọn tàlẹni tí ó rí nǹkan fi rinlẹ̀ nípa wọn nǹkan tí Sheikh Salih Al-Uthaymeen nǹkan Muhammadun Salih Al-Uthaymeen nǹkan tí wọ́n mọ̀ nípa àwọn jama'ati Tabligh òun wọ́n sọ lásìkò yẹn ìgbà tí nǹkan mí padà hàn sí wọn wọ́n padà sọ nǹkan mí na yóò wù mí kí n ka àwọn fatawa a sheikh Muhammad bin Salih al-Uthaymeen ilé táwọn èèyàn gbá mú yìí tí ṣẹ̀ṣẹ̀ wá ka ọ̀rọ̀ wọn tí wọ́n sọ gbẹ̀yìn lórí àwọn tabligh kálíbà mọ̀ wípé ìgbà tí sheikh ń sọ̀rọ̀ yìí in tó hàn sí wọn nígbà yẹn ni wọ́n fi ń sọ̀rọ̀ yẹn ìgbà tí nǹkan mí padà hàn sí wọn nípa àwọn tabligh wọ́n padà sọ nǹkan ní lórí wọn tàbálọ́wọ́ ọ̀rọ̀ sheikh Salih al-Uthaymin ọ̀rọ̀ sheikh ibn Uthaymin rahimahullahu ta'ala nínú liqa'atu al-bab al-maftuh liqa'atu al-bab al-maftuh lamma jamaa ìgbà tí wọ́n bi wọ́n jama'a yìí àwọn ẹgbẹ́ yìí àwọn ẹgbẹ́ wo àwọn tabligh wọ́n bí sheikh الشيخ ابن عثيمين وابن يقعون قال الغالب أن كل المسائل يكون الناس فيها طرفين ووسط طرفين ووسط الغالب أن كل المسائل يكون الناس فيها طرفين ووسط شيخني إليه طوقه dáadáa ni wípé eré tó wọ́pọ̀ tí sábà máa ń ṣẹlẹ̀ ó ní pé anna kullal masail ó ní pé gbogbo àwọn ọ̀rọ̀ nínú ẹ̀sìn yakunu nasu fiha tarafaini wa wasatun yakunu nasu fiha tarafaini wa wasatun ọ̀nà mẹ́ta làwọn èèyàn máa ń pín sí níbi gbogbo àlámọ̀rí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn yányán ẹ̀rí àwọn kan wọ́n sàkéjù ẹ̀ẹ́ra wọn kan wọ́n sàkéètò ẹ̀ẹ́tìra wọn kan wọ́n dúó sáàrin gbogbo wọn ní bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn wọ́n ní gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn bí ṣe máa ń rí lọ́pọ̀lọpọ̀ rí fàmínà náà sì máa ń yóò sin àìláha òlá ìkẹsí rọ̀ wọ́n ló ń bẹ́nu àwọn èèyàn àwọn tó yẹ pé wọ́n máa ń yin àwọn tẹ̀blìrì lọ́pọ̀lọpọ̀ wàyánsáhù bí khuruj ma'ahum tí ó sì máa gbà wọ̀nyà ní márùn pé ẹ máa jáde pẹ̀lú wọn jẹ̀mọ́ dáadáa ni wọ́n ń gbìyànjú gan wọ́n ń pèkò sójú ọ̀nà ọlọ́wọ́n bá mélòó mélòó kèfèrí tó ti di mùsùlùmí látọwọ́ wọn mélòó mélòó tí ó ṣẹ̀ṣẹ̀ máa nígbà tó bẹ̀rẹ̀ sí máa jáde pẹ̀lú wọn àìmẹ́yà mọ́gbó tí ò mọ́gbó má àìmẹ́yà tí táyẹ́tẹ́jọ́ táyẹ́tẹ́ má èbí tẹ́ sọ pé ìyẹn irọ́ ni lóòtọ́ ilẹ̀ rá mọ́gbó tí ò mọ́gbó má ń tòótọ́ ṣùgbẹ́ ni rí tẹ̀blìrì tó yẹ pé ń mọ́gbó ń sin ta tẹ́tẹ́ wàláhì mọ́ fọ́lọ́wà búra adéníjì ní gbé ẹgbẹ́ lémi ládéníjì àdèlé ló ń gbé kò sì lè má ta tẹ́tẹ́ nítẹ́jú mi báyìí ní leventis ẹni tó bá gbé kò dáadáa tó bá gbé Lagos Island wàláhì mọ́ fọ́lọ́wà búra báyìí tẹ́jẹ́ kí wọ́n ní wọ́n pé nítẹ́jú mi báyìí ni ìmá ń ta tẹ́tẹ́ ní leventis ìṣe mọ̀ yàlá yàgbó lábẹ́ bíríjì adéníjì àdèlé ọmọ ilé mú gbọ́ àpẹẹrẹ kan wàláì mo fọ́lọ́ wúra tẹ bá sì rẹ nìyí ẹ̀ ní wulẹ̀ bèèrè identity ẹ̀tẹ́sì mọ̀ pé tẹ̀blírí ni ọlọ̀ jáde sẹ́rin lẹ́mọ́ so gbogbo yẹn ò túmọ̀ sí nǹkankan kódà Sheikh Fawzan rahimallahu ta'ala wọ́n ní inú àwọn ọ̀rọ̀ wọn kan nígbàtán sọ̀rọ̀ nípa tẹ̀blírí wọ́n ní àwọn èèyàn mọ̀ sọ pé tẹ̀blìrì àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa mọ̀nà látọ̀dọ̀ wọn àwọn èèyàn tí ò mú gbó mọ́ àwọn èèyàn tí mú gbó mú gbó mọ́ àwọn tí ń jalè ò jalè mọ́ àwọn ṣéèkì yí wàláhì àwọn tẹ̀blìrì gbé àwọn èèyàn kú ònú ẹ̀sẹ̀ wọ́n gbé wọn lọ sínú bídíà ni ṣéèkì ní bídíà tí wọ́n from frying to fire from frying to fire lọ́rọ̀ wọn so yí báyìí nítorí pé ṣéèkì sọ pé nítorí pé bídá àṣekí ni o ṣéèkì sábò bil khair ó máa ń bàṣẹ́ orí èèyàn jẹ́ ni bídá rẹ̀ máa ń bàṣẹ́ orí èèyàn jẹ́ ni so pé àwọn tí ẹ sọ wípé wọ́n mọ̀nà látọ̀dọ̀ wọn yìí rèé àwọn tẹ̀blígì ń gbé wọn láti inú aburú kékeré wọ́n gbé wọn lọ sínú aburú ńláńlá ni tó ti yé kí wá ní ìwà ń fà ní wá nìyẹn kí èèyàn mú èèyàn kúrò nínú aburú kékeré

ó dẹ̀ ń bẹ́nu àwọn èèyàn tó yẹ kí wọ́n máa bú àwọn tẹ̀blìrì yìí wọ́n máa bẹnu àtẹ́lù wọn ní búbú ní ìbẹnu àtẹ́lù eré tó tóbi gidi kama yuhadhir min al-asad tí ó sì máa sọ ibi ìmá rúpa wọn pẹ̀lú àwọn tẹ̀blìrì àbí ìmá kama yuhadhir min al-asad gẹ́gẹ́ bí èèyàn ṣe máa ń ṣe ìkìlọ̀ fáwọn èèyàn kúrò níbi kìnìún bí ó ṣe lé àwọn èèyàn sá níbi kìnìún yẹn kúrò lọ́dọ̀ kìnìún yẹn bẹ́ẹ̀ ni ó máa lé àwọn ẹ̀ka kúrò lọ́dọ̀ tẹ̀blín wà mí nìhun mú tawá ti fún ó dẹ̀ ń bẹ́ẹ̀ náà tó jẹ́ sí pé àárín gbùngbùn lọ́wà wà á na ọrọ̀ anna jama'at tẹ̀blín fihim khayrun sheikh fihim khayrun mórí kórè wà lára wọn wà fíhìm dá'wà mórí pé kápẹ́pẹ́ lọ́sójú ọ̀nà ọlọ́run bá ń bẹ pẹ̀lú wọn wà lahum ta'thirun wọ́n dẹ̀ ní ìlapa nínú gbésí ayé àwọn èèyàn lam yanalhu ahadun min ad-du'at tó yẹ pé ẹnìkan kan náà àwọn tí pẹ̀pẹ́ lọ́sójú ọ̀nà ọlọ́run bá òrírù lápa yẹn nínú gbésí ayé àwọn èèyàn wọ́n lápa nínú tẹ̀mí ayé àwọn èèyàn ẹni tó yẹ pé ẹnìkan kan nínú àwọn tó láwọn pẹ̀pẹ́ lọ́sójú ọ̀nà ọlọ́run irú lápa tí wọ́n ní kódà àti Sheikh Salim tèmi náà irú lápátá àwọn gan òní tẹ̀bílìgì ní àbí <laughs> tẹ́kẹ́kẹ́ sọ́sọ́ náà nìyà àbí ṣéèkì ní tàfíìrùhùn wádìí ìlápá wọn ó kílẹ̀ àwọ̀ kò ẹ̀sẹ̀ nídìí káyẹ̀ṣẹ̀ mọ́ bèèrè pé ọ̀nà owó náà gbà lápá lórí ìgbésí ayé àwọn

ثم إنه من طبائعهم التواضع bákan náà nínú àwọn oore tí ń bẹ lára wọn ni pé nínú àwọn ìwà àwọn tẹ̀blìrì ni wọ́n máa ní tẹ̀ríba sórí bí àbí orí bẹ́ báwọn tẹ̀blìrì máa ní tẹ̀ríba wàlúkúlùkù wàlìsáà wọ́n dẹ̀ máa níwà tó dáa wàlìsáà kódà tẹ̀blìrì rẹ̀ oúnjẹ tó yẹ kó jẹ ó lè gbé kalẹ̀ fún ọ tí wọ́n jẹ alìsáàrù nìyẹn wọ́n máa fi bùkátà wọn lẹ̀gbọ́ tẹni ẹlẹ́ni so wọ́n máa fi wọ́n máa fi tí wọ́n lẹ̀ gbọ́ tẹni ẹlẹ́ni ìtàrùn bẹ pẹ̀lú wọn wà láyú jàrìtìlkẹsì rí wọ́n láwọn kan tàà sì káyèrè ẹ̀ ní ìlọ́pọ̀lọpọ̀ ara àwọn èèyàn mí yàtọ̀ fún tẹ̀blìrì wà mẹ́ yẹ̀kùl ẹni tọ́wọ́ sọ wípé innahum laysa indahum ilmu hadith pé àwọn tẹ̀bílìgì tẹ́wàá ń wuyì wọn nímọ̀ nípa hadithu náà aw min ilmi salaf àbí kò sí ìmọ̀ salaf ìmọ̀ àwọn ẹni rẹ̀ sáájú kò sí lọ́dọ̀ wọn aw ma ashba dhalik àbí àwọn in tó tún jọ bẹ́ẹ̀ tó tún jọ bẹ́ẹ̀ ṣéèkì ni hum ahlu ah, um, khairin wala shak hum ahlu khairin wala shak ní táwọn mọ̀ ní pé jamaatu tablighi rẹ̀ ẹni rẹ̀ ni wọ́n kò sí èméjì mbẹ̀ lakinni ara anna alladhina anna alladhina yujaduna fil mamlakati la yadhhabuna ila Pakistan wọ́n ní ṣùgbọ́n ẹnu katáwọn kan rí lákíyèsí ni pé sẹ́rà àwọn tí àwọn tablighi ti ń bẹ ní Saudi tí ń bẹ ní mamlaka yìí ní Kingdom of Saudi Arabia la yadhhabu la yadhhabu ila Pakistan kán má lọ sí Pakistani o nítàwọn rí nìyẹn pé ẹ̀yin jàmáà tẹ̀bílìkì tẹ́ ń bẹ Saudi ẹ má jáde lọ sí Pakistan tí ẹ má lọ kàgbákò mẹ́ ẹ má lọ kí sí má lọ bá yín la yazhabu ila Pakistan wa ghayriha min al-bilad al-ukhra ká má jáde lọ sí Pakistan àbí lọ sáwọn ìlú míì kan wà ṣéèkì nítorí pé a ò máa kídà àwọn ará Pakistan tó fẹ́ lọ báyìí ẹ̀rí pé ṣéèkì jẹ́ kó yọ pé ẹ̀rí pé ń fi rìnlẹ̀ pé ṣéèkì ò mọ tẹ̀blígì dáadáa máa padà ṣàlàyé àwọn nǹkan kan tó hàn nínú fatuwa ìfún iṣẹ́ rí síwájú kí tó kọ́mọ̀ ajẹ́ pé tán bá jáde kúrò ní Saudi Arabia tán bá lọ́rọ̀ pẹ̀lú àwọn tán bá lọ́rọ̀ papọ̀ pẹ̀lú àwọn ará Pakistani kọ́mọ̀ lọ bá àfíìdà àti manhajù wọn jẹ́ ẹ̀rí ń gbọ́yìn lakin al-manhaj alladhi alayhi ashabuna huna fi al kò sí eruku lórí ẹni tí ò rújú ni tí ò dọ̀tí ni manhaj tó mọ́ ni manhaj la ghubara alayhi wa laysa fihi shay'un àwọn òsì ní kankan tó burú nu manhaj wọn mo rò pé ti rí ọ̀rọ̀ yẹn gbọ́ sẹ́rí pé nínú ọ̀rọ̀ yìí tó tọ́ sẹ́rí pé ṣéèkì yìí tẹ̀blígì gan àbí tí wọ́n bá kúrò ní Saudi Arabia kan lọ dìdàkúdà ní Pakistan àbí láwọn ìlú mi náà kí ló ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ yìí ṣe rí nǹkan tó hàfẹ́ ti fatuwa ṣéèkì níbi báyìí òun ni wípé dédé tí wọ́n mọ̀ nípa tẹ̀blìrì nígbà yẹn àtàwọn tó súnmọ́ wọn yìí tí wọ́n sàlàyé fún wọn nípa tẹ̀blìrì níbi dájọ́ yìí aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ṣéèkì dájọ́ pẹ̀lú àwọn nǹkan tí wọ́n mọ̀ pẹ̀lú àwọn tẹ̀blìrì Saudi màádẹ́sọ nǹkan tó fà tó fi jẹ́ sí pé irú àwọn ìyẹn ó lè affect fatwa ṣéèkì kí tó wá mú ọ̀rọ̀ míì wá nígbà tí àfírí tẹ̀blìrì sádà tún sí ṣéèkì lọ́wọ́ gẹ́gẹ́ pé ẹ̀hẹ́n àbí ẹ̀yìn rèé bẹ́ẹ̀ ṣe rí rèé àṣẹ́ ìṣẹ́yẹn dáadáa ọkùnrin kan bẹ wọ́n pè ní aljabilan aljabilan ẹni tí mo ń sọ yìí rẹ̀ nínú àwọn tó jẹ́ sí pé kò lè máa tẹ́ndì dárùsù sheikh Uthaymeen sheikh ibn Uthaymeen ó máa ń lọ sí ìdánilẹ́kọ̀ọ́ sheikh ibn Uthaymeen ní aljabilan ẹni yìí rẹ̀ tẹ̀blì rí ni tó wà ní Saudi ó dẹ̀ súnmọ́ ṣéèkì níwọ̀n bá tó tí bá ń sì gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ kéèsò ohun nìkan ní tẹ̀blírí tó súnmọ́ járùsù ṣéèkì gan kéèsò ohun nìkan wọ́n pọ̀ dí ẹ̀bẹ̀ tó wọ́n hàn jù láàrin wọn tẹ́rúrú àwọn yìí àwọn ni wọ́n fún ṣéèkì ní wrong information nípa jamaati tẹ̀blírí tẹ́sùn pé wọ́n ṣe rí ní tàbá gbọ́ náà ni wọ́n fi ìdájọ́ lé wọn lórí àwọn wọ̀nyí sì súnmọ́ wọn gan wọ́n dẹ̀ ń rí àwọn nkẹ́kẹ́ àwọn yí ń sí àwọn nkẹ́kẹ́ wọ́n fi ń hàn àwọn nkẹ́kẹ́ hàn ṣéèkì ní oore tí ṣéèkì sì mọ̀ pé àwọn eléyìí tó sì jẹ́ sí pé bá míì ni wọ́n rí ẹ̀rí mi gbọ́yé so eléyìí báyìí ó jẹ́ kí sheikh sọ nǹkan tí wọ́n sọ nípa wọn nígbà yìí nígbà tí sheikh àtìrí wọn ò sì tún sọwọ́ sheikh ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí n sọ kíríkà fún yín kódà súfí tí bá ń bẹ ní Saudi Arabia ẹ̀ lè fi wé súfí tí bá ń bẹ ní gbogbo ilẹ̀ míì lágbàáyé lónìí ẹ̀ mọ́ nǹkan tọ́fà nítorí wípé ṣẹ́rí ààyè yẹn tọ̀hídù rinlẹ̀ ń bẹ gan ìpépé sàlàfíyà dẹ̀ rinlẹ̀ ní Saudi Arabia àwọn masajid tó wà ń bẹ àwọn dáwà tawhid ní ṣekíní ní rìnlẹ̀ ń bẹ tó yẹ sí pé àwọn èèyàn rẹ̀ wọ́n ní access sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ànù wọ́n àjẹ́ free láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn bàjẹ́ tó jẹ́ bá ní sí tó tẹ́ bá pàdé òótọ́ tẹ́ bá pàdé tẹ̀blígì tó jọ ọmọ Saudi wallahi ẹ̀rí kọjá tọ̀ sáwọn àwọn tẹ̀blígì bí báyìí ẹ mọ̀ wípé àwọn dáadáa kan torí pé ó wà láwùjọ tí dáadáa ti lékè tí dáadáa ti gbalẹ̀ ẹ̀rí pé yóò hàn lára rẹ̀ wọ́n àti lè rí àwọn aburú yìí wọ́n à lè rí fírinlẹ̀ níbẹ̀ yẹn torí pé ọmọkọ́ àwọn ń bẹ tọ́pọ̀ gidi gan táwọn èèyàn ó tẹ́kẹ́ ni tí wọ́n sàlàyé nǹkan ìfáwọn èèyàn pàlọ́ ìbò ṣe rí eré gbogbo ẹnikẹ́ni tó bá ní bàtírọ̀ tó bá ní nípa nǹkan tí mo ń sọ yìí yóò fi orin yóò fi rin ilẹ̀ tó bó ṣe rí nìyẹn nítorí pé àwùjọ yẹn àwùjọ tó mọ́ gan ni so sẹ́mọ̀ yí pé irú nǹkan báyẹn rèé kó wá jẹ́ sí pé bí àwọn tẹ̀blíìrì ṣe ń farapamọ́ ní Saudi yẹn tí wọ́n lè gbé aburú wọn hàn ní Saudi yẹn nítorí pé àwùjọ yẹn jáwùjọ tó mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti ní wọ́n dàgbà sáwùjọ yẹn ni àtìrìn wọ́n sì rìn làwọn kan fi wá kó wọn lẹ́rú tán fi sọ wọ́n di tẹ̀blíìrì ẹ̀jọ́ náà sábà yìí oore yẹn yóò ìṣẹ́kù lára wọn àwọn àṣẹ́kù bó oore yẹn yóò ṣẹ́kù lára wọn àwọn tàfírọ́tù ìjàbíyà àtàfírọ́tù ìjàbíyà àwọn ìlápá dáadáa yẹn yóò ṣe kíni yóò wà lára wọn àwọn eléyìí báyìí ni ṣéèkì rí tàbí sí fatuwa tán ṣe nípa àwọn jẹmáàtì tẹ̀lé mo rò pé ẹ̀rí mi gbọ́ báyìí náà ṣe wá rí ṣéèkì yìí ẹ̀rí tó mo sọ̀rọ̀ ẹnìkan mo ní ohun lẹ́n tó jẹ́ sí pé ó súnmọ́ ṣéèkì dáadáa nínú àwọn tó máa ń lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ṣéèkì ni tó rẹ̀ jẹ́ pé tẹ̀blìrì ni òun náà rèé ìgbà tí ṣéèkì bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀rọ̀ kan tí ọ̀rọ̀ wọn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ̀blìgì tí ń àti ṣéèkì bẹ̀rẹ̀ díẹ̀ fatuwa ṣéèkì tí wọ́n ń change kó ti pọ́ padà sọ̀rọ̀ tán sọ ìgbà tí ṣéèkì bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀rọ̀ yìí ẹni yìí wá rèé ó wá ń sọ fún ṣéèkì pé ṣéèkì sọ pé àwọn tabligh aláburú ni wọ́n ṣe báyìí sí aláburú ni wọ́n so oníbídá àdẹ̀ ni wọ́n ṣéèkì bá dáà wọn pé oníbídá ni wọ́n ṣéèkì ah, wá ní ẹ̀yìngbà tí ṣéèkì wá ń bẹ́ẹ̀ ni ìṣe sọ fún ṣéèkì yẹn pé sátò òun náà tó níbi díà lòun náà ṣéèkì wa ni tí nǹkan báyìí ń bẹ lára tiẹ̀ tí nǹkan báyìí ń bẹ lára tiẹ̀ gbogbo àwọn nǹkan tí ó ń bẹ lára tẹ̀blìrì yẹn tẹ́ ń pín tó ń wà ní Saudi ó ní kò sí ó ní kò sí ṣéèkì ni wò sí lára wọn tẹ́ ń pín ṣéèkì kí wọ́n sọ pé súfì o oníbíjà ni wọn aláburú ni wọn kí wọ́n kọ́wá ní sátẹ̀ mílẹ̀ mílẹ̀ ṣe súfì kọ́wá ní sí wáṣẹ́ jùlù jí mẹ́ lára tiẹ̀ ṣe kéré kan mẹ́ lára tiẹ̀ gbogbo tá a máa nu súfì sí pàwátá àwa ní kò sí lára wọn ṣe pàṣọ wípé ọkàn pé rẹ̀ ń súfì ni wọn sí lára wọn táwọn wì torí pé intabile fi súfì rinlẹ̀ fún ọ kò sí lára rẹ̀ ẹ jẹ́ nǹkan ọ̀rọ̀ yẹn fún yín kẹgbọ́ òun ni ìgbà tí wọ́n ń ṣe ṣarhu hadisi kan tó wà nínú riyadu salihi hadisi wo hadisi asa'i al'armala hadisi yẹ asa'i al'armala walmiskin kalmujahid fi sabilillah hadisi yẹ ìgbà tí ṣíkín sàlàyé ẹ̀yìn ẹ̀lọ́ka ṣarhu riyadu salihi ṣarhu riyadu salihi ti ṣík Ibn Uthaymeen tábàlọ́ka tíra yẹn ìgbà tó ń ṣe sharhu hadithi yìí sheikh sọ wípé wọ́n mìí wà fi hadha dalilun ala jahli ulaika alqawm ẹmà ó sheikh ní níbi hadithi yìí ẹ̀rí wà ń bẹ lórí àìmọ̀kan tí ń bá wọn yẹn fínra àwọn ọjọ́ yẹn àìmọ̀kan tí ń bá wọn fínra ẹ̀rí wà nínú hadithi yìí tó jẹ́ kó yọ ayí pé aláìmọ̀kan ni wọ́n alladhina yadhhabuna yaminan wa shimalan àwọn jama tí ma ń lọ káàkiri gbogbo àgbáńlá ayé tó ma jáde káàkiri bá ṣe ń lọ sápá ọ̀tún wọ́n ma lọ sápá òsì yadhhabuna yaminan wa shimalan wa lẹ́yìn ṣe dáwà lọ ẹ̀fà àwọn èèyàn yìí sílé àwọn onímọ̀ ń ṣe báyẹ̀ jẹ̀mọ́ náà yóò kílẹ̀ àdáadáa ń sì wà láyà kúrú lẹ́hùn máa ìlú wọn wà ní ní mọ̀lẹ́bí mọ́ wọn ó ti pa àwọn mọ̀lẹ́bí wọn ti àwọn mọ̀lẹ́bí wọn yìí fayẹ̀bí ìhùn àwọn mọ̀lẹ́bí wọn mọ̀ wá لأنهم يحتاجون إلى الإنفاق لأنهم يحتاجون إلى الإنفاق torúkọ àwọn mọ̀lẹ́bí wọ́n bùkátà kan náwó lé wọn lórí àwọn tí ó náwó lé wọn lórí ló ti rìnrìn rárùn lọ́yìí wọ́n láwọn ń ṣe dáwà sẹ́mọ̀ ní pé hadith wọ́n tún ní pé asáì alẹ́lẹ́rmẹ́lá walmiskin kalmujahid fi sabilillah ẹni tí bá ń gbìyànjú lórí bíyà òsè ní jẹ àwọn armẹ́lá àwọn opó àti aláìní anẹ́bí ni wọ́n dà ẹgẹ́ bí ẹni tí ń ṣe ìgbìyànjú sójú ọ̀nà Ọlọ́run bá tí ń jagun sójú ọ̀nà Ọlọ́run bá ní àwọn tí bá ń ṣe ìgbìyànjú tó bá ń ṣiṣẹ́ lórí bí àwọn opó àtàwọn aláìní tí wọ́n bú wọn ṣe ní ráhùn kan tó jẹun anẹ́bí fi wọ́n wé àwọn tí ń ṣe jihad sójú ọ̀nà Ọlọ́run bá tẹ́ pé ó túmọ̀ ẹfà àwọn ìyàwó ẹfà àwọn mọ́lẹ̀ ẹ̀rìn rà lọ ẹlẹ́ǹṣe dáwà ebi wọ́n ń pa àwọn mọ̀lẹ́bí yín ebi ń pa àwọn ọmọ yín ebi ń pa àwọn ìyàwó yín ẹ́ bóòlù ẹ̀yẹ ṣe pẹ̀lú hadith yìí tí wọ́n pẹ́ ó tútù mọ̀ sí pé aláìmọ̀kan ni wọ́n nìyẹn tó bá yẹ kọ́ bá mọ̀kan ni wọ́n ṣe kíni wọ́n mójú táwọn ọ̀rọ̀ tó dé police station ni kìí sọ̀rọ̀ abẹ́lé ọ̀rọ̀ tó dé police station ni níbi tí a rọ títí ń báyàwó tẹ̀blígì sùn a rọ wàláì wàláì wọ́n bí ńgbà tí wọ́n gbéyàwó tẹ̀blígì dé police station pé kí ló dé ìwọ̀n náà a rọ a rọ tọ́jọ́ ọmọ láńlọ́ọ̀dù wọ́n wé mọ́ wọ́n bá ọ sùn ó o ó ní torí pé òun sọ owó èèyàn tóun jẹ́ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kó tó fẹ́ra pé òun ò lè ṣe kóun má rọ́kùnrin ó sì rí ránú ọjáde lọ lóṣù mẹ́rin òun yìí sọ fún tẹ́lẹ̀ pé àdámọ̀ ni pé òun ò lè ṣe kó má ọba yìí sílé tóun tó wá lóun ó ṣe ara ń gbélé bàbá ní nǹkan kan náà ni lọ́sì gbé sára ẹwà kò sí yíba yìí sì èmi ti rí ìyàwó tẹ̀blíìrì tó pọ́kọ rẹ̀ lọ sí jáde rí títí tọrọ bára ẹlẹ́ha àbí ṣùgbọ́n yẹn ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ti ráwọn àbúrú yẹn ẹ̀tùn bá kún àbí wọ́n fa àwọn mẹ̀lẹ́bí wọ́n bùkátà sẹ́ni tí ó máa darí wọn wàyílà rèdè zalik àtàwọn nǹkan mí nǹkan mí nínú àwọn kẹta bùkátà sí wàtẹ̀jídùhùn yàtàbúnà yàtàjàwàlúnà fìkúrọ̀ ẹ wà rí àwọn wọ̀nyí wọ́n máa wá rìn káàkiri gbogbo ìlú wọ́n máa rìn àti ìlú kan bọ́ sí ìlú kan wàrúbàwọn fìlmúdùn wọ́n máa tàti àwọn ìletò kan bọ́ sí ìletò kan àwọn abúlé bọ́ sí ìbúlé ìgbà míì ẹ́ ìgbà mí ò jẹ́ pé ìgbèríko lẹ́ti máa rí wọn wọ́n máa láwọn wọnú gbó lọ àwọn lọ ṣe dáwà wọ́n ṣe pa àwọn mọ̀lẹ́bí tí wọ́n ti lé ìgbà mí ò lè jáwọn ìlú ńlá lẹ́ti máa rí wọn ṣéèkì ni biduni an yakuna hunaka darura láì ṣe wípé darura kan mú wọn jáde wọ́n kà láwọn jáde náà wọ́n ti dáwà lọ walakin shay'un fi nufusihim àbántí ń fà nítorí tí ń bẹnú ẹ̀mí wọn ni yadhunnuna anna hadha afdal min al-baqa'i fi ahlihi nínú àdìsọ́kàn wọn àwọn rò yí pé eléyìí ló lóore káwọn jáde káwọn máa rìn káàkiri káwọn máa ṣe dáwà yìí ló lóore fáwọn ju káwọn ṣẹ́kù àbí káwọn dúró sílé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn lọ bìtà dídìhìm káwọn dúró lé káwọn máa kọ́ àwọn mọ̀lẹ́bí àwọn káwọn jáde ló jùlọ wọ̀tẹ̀bíyàtìhìm káwọn máa rí àwọn mọ̀lẹ́bí àwọn wọ́n gbàgbé kò lóore tó káwọn jáde káwọn máa jẹ́gẹ́ni káwọn máa rìn káàkiri bí orí tí wọ́n sángi wa hadha dhannun khata'un wọ́n ní eléyìí báyìí rèé èròǹgbà wọn yìí in tí wọ́n lérò ẹ̀mí wọn yìí àti ṣe gbáà ni fa inna baqa'ahum fi ahlihim wa tawjihi awladihim min dhukurin wa inasin torí pé kí wọ́n wà pẹ̀lú àwọn ará ilé wọn ká máa tọ́ àwọn ọmọ wọn sọ́nà lọ́kùnrin àti lóbìnrin wàzàwùjáàtìhì àwọn ìyàwó wọn ká máa tọ́ wọn sọ́nà ká máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n mẹ́yọ ta alákù bíhìm àtàwọn tí wọ́n so pọ̀ mọ́ wọn nínú mọ̀lẹ́bí afdol min kaunihim yakhrujun ó lóore ju ká máa jáde bẹ́sẹ̀ ilahum wọ́n ti pa àwọn alẹ́dínà hum àhákùnmin rẹ́ìrìhì àwọn tó yẹ pé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí wọn ju àwọn ẹlòmíì lọ bìnà sí hátìhì wọ́n lẹ́tọ̀ọ́ sí kan kí wọ́n ṣe wá sí fún wọn wà ìrìṣàdìhìm kẹ́tọ̀ wọn sọ́nà wà lè hádà kọ́lọ̀ lọ́wọ́ tààlà wọ́n torí ẹ̀rọ lọ́wọ́ bàrí gbàgbọ́ pé wà á ń zira ọlọ́run ọba àlékelá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí pẹ̀lú àwọn ará léèyàn ló fi ní ká bẹ̀rẹ̀ dáwà qabla kulli ahadi síwájú ẹnikẹ́ni amma alladhi yadhhabu ila da'wati ila Allahi yawman aw yawmayni àmẹ́ni tó yẹ pé òun jáde lọ ṣe dáwà lọ́jọ́ kan àbí lọ́jọ́ méjì aw ma ashbaha dhalik àbáwọn in tó ṣùgbọ́n tí ó tètè padà sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ ọjọ́ kan náà ló fi lọ ṣe dáwà fáwọn èèyàn yóò tó padà tètè pé yóò lọ bí orí sánsánjì oṣù mẹ́rin ogójì ọjọ́ kò ní lọ bẹ́ẹ̀ kò ní lọ bí ọjọ́ kan bí ọjọ́ méjì yóò ti padà sílé wọ́n ní wọ́n ní wẹ́lẹ́ bó ṣe ń gbìyànjú àti jáde lọ sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn tó ti padà yìí wọ́n ní kò kó nira bá èyí yóò sọ di ìnira fún ó sì wà lórí orí lakin kalamuna fi qawmin ṣe kìí ṣùgbọ́n ọ̀rọ̀ táwa ń sọ yàwá ń sọ lórí àwọn ìjọ kan yadhabuna arba'ata ashhurin tó máa ń lọ jáde lóṣù mẹ́rin àwọn táwa ń bá wí nìyẹn aw khamsata ashhurin aw wọ́n fa àwọn mọ̀lẹ́bí wọn lẹ̀ yatrukunahum lil ahwa wọ́n fi wọ́n lẹ̀ fún ìfẹ́ ẹnu warriyah wọ́n fi wọ́n lẹ̀ fún atẹ́gùn kálẹ́gùn máa gbé wọn káàkiri wọ́n fi wọ́n lẹ̀ fún ẹ̀fúfù ta'sifu bihim tátẹ́gùn ọmọ wá gbé wọn káàkiri ìjẹ́ ayọ́ ma gbé wọn káàkiri fàáwùlẹ̀ ìlà ṣakka anna hadha min qusuri fiqhi fi dinillah wọ́n láwọn eléyìí rèé kò síyè méjì pé eléyìí jẹ́ ara àti ètò wọn àìtó wọn nínú mọ àgbọ́yé ẹ̀sìn ọlọ́run ba azza ọba tó gbọngbọ́n ọba tí ọjọ́ alágbára ọba bíi wàkọ̀kọ́lá nàbí sallallahu alaihi wasallam yuridillahu bihi khayran yufaqihu fid-din tí ó ní ànábì sallallahu alaihi wasallam lẹ̀ ti sọ wípé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́ bá àdékẹ́lá tó bá gba èrè rò tọ́lọ́mọba àlékẹ́lá bá ní èròǹgbà oore fún irú ẹni bẹ́ẹ̀ ni ó fún lágbọ̀ọ́yé ẹ̀sìn muttafaqun alayhi bukhari àti muslim ló gbà wá falfaqihu fi ddin ẹ̀rẹ́ni tó gbẹ́sìn yé dáadáa huwa alladhi ya'rifu al-umura òun lẹni tó mọ gbogbo àwọn àlámọ̀rí dáadáa ẹ̀ẹ́n tó gbọ́ àwọn nǹkan yé ẹgẹ́ bí pé ìdíjọ́ lè ويعرف كيف تأتي البيوت من أبوابها ó sì mọ bí ó ṣe wọnú lé látẹnu ọ̀nà ìtumọ̀ ní pé ó mọ bí ó ṣe wọlé síbi nǹkan kọ̀ọ̀kan pé eléyìí bá ti ṣeré eléyìí bá ti ṣeré gbogbo ẹ̀ lóye hatta yakuma bima yajibu alayhi tí ó fi wá máa ṣe tọ́jọ́ ọ̀rìn ẹ̀lé lórí wọn lélẹ̀ ní nǹkan tí eléyìí ní tí orí ń bẹ lára rẹ̀ eléyìí ni fatuwa tí Sheikh Salih Al-Uthaymeen tí wọ́n ṣe gbẹ̀yìn ọ̀rọ̀ tí wọ́n sọ gbẹ̀yìn réjàre lórí àwọn tabligh ẹ wò pẹ̀lú ọ̀rọ̀ yìí sí wọ́n ń yìn wọ́n ní àgbọn bú wọn ẹ̀rí ní pé wọ́n jẹ́ kóyọ pé aláburú ni wọ́n aláìlágbọ̀yé ẹ̀sìn ni wọ́n èèyàn tí ò tí dúó ẹgbẹ́ bó ṣe yẹ kó dúó ni wọ́n náà ṣẹ́wárí ọ̀rọ̀ yìí rèé nítorí àsìkò wa díẹ̀ tó kù wọ́n gba ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ الشيخ عبيد الجابري حفظه الله وني حدثنا أخونا أبو, عم أبو عمر الشيخ عبد العزيز الخليفة من أهالي الرص مدرس في وزارة التربية وني أني أني تادر كوري ولا ولو صفوة بأن الشيخ محمد بن عثيمين ṣùgbẹ́ dájájú sheikh muhammad ibn uthaymeen rahimahullah badda'a jama'at at-tabligh wọ́n ló sọ wípé àwọn jama'at at-tabligh oníbídà ni wọ́n talent tó sọ̀rọ̀ fún wa yìí sheikh al-sheikh ubayd al-jadiri wọ́n wá sọ ìsinádù báwọn ṣe gbọ́rọ̀ yẹn wọ́n sọ fún wa torí pé tẹ́rí ọ̀rọ̀ ìsinádù ẹ sọ̀rọ̀ tó kékeré kìí sí bí hadithu nìkan láti máa ń gba ìsinádù tó wá fẹ́ sọ̀rọ̀ kan fún wa ń sì pé ọgbọ́ lágbájá sọ báyìí á béèrè pé ẹnu ta ni wọ́n náà ti gbọ́ olẹ́nu báyìí lẹ́nu ti gbọ́ ẹni tó gbọ́ lẹ́nu ẹ̀ tóun náà gbọ́ lẹ́nu ẹni ẹ̀ dàrẹ́tì àbọ̀ gbọ́ lẹ́nu ẹlòmíì àtò tó bá lóun gbọ́ lẹ́nu ẹlòmíì ni àtò wádìí ǹjẹ́ àwọn tí ẹlẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ ìtẹ́wé ṣe ní kàtàkàtà tí wọ́n mọ tí wọ́n ń sọ táàfì wá ṣèwádìí pé gbogbo àwọn tó gbọ́rọ̀ yìí lẹ́nu wọn yìí gidi ni wọ́n àwọn tá a lè gba ọ̀rọ̀ lẹ́nu wọn ni hadith nìkan náà tí wọ́n téèyàn ọba fẹ́ ṣe àṣìṣe lórí ọmọ ìyá yàn bá gbọ́ kan ẹ béèrè tí wọ́n gẹ́gẹ́ ló gbọ́ fún rárá rẹ ní ẹnìkan ah, èmi náà ni sáré nìyẹn ó sọ fún a rí pé ah, ẹni yí èèyàn gidi ni awáwádìí lọ́dọ̀ tiẹ̀ náà tí wọ́n náà gbọ́ dàrẹ́tì látọ̀dọ̀ ẹni ní àbọ̀gbọ́ lẹ́nu tó bá lóun ni tó bá ni ẹni tí yóò lóun yẹn títà fi báyẹ máa ń ṣe nìyẹn kí yẹn mọ́ba an tusibu qawman bi jahalatin fatusbihu ala ma fa'altum nadimin so ṣéèkì náà mú ìsinádù fọ́n ṣe gbọ́rọ̀ yìí wá wípé ẹnu ẹni táwọn ti gbọ́ rèé ẹni yìí wá rèé ọmọ kéwu ṣéèkì ah, Muhammad ibn Uthaymeen rahimahullah ó ní ṣéèkì bá dáa pe àwọn jama'atu tabligh lóní bídá bákan náà àwọn jama'atu ikhwan al-ikhwan àwọn jama'atul ikhwanil muslimin sheikh pè wọ́n lórí bídà wa dhakara ma'ahu rajulayni wọ́n wá dárúkọ àwọn èèyàn méjì kan pé àwọn jọ wà ń bẹ̀ yìí yashhadani ala hadha táwọn náà jẹ́rìí wípé lóòótọ́ ni àwọn gbọ́ lẹ́nu sheikh báyìí pé sheikh pé àwọn jama'atul tabligh lórí bídà àtàwọn ikhwan ẹ̀rí gbọ́yé ọ̀rọ̀ kan tó rè mo fẹ́ mú ìsinmi ọdún ẹ̀ náà wá qala al-akh abdulwahid bin hadi al-madkhali ọmọ ya tó ń pè ní abdulwahid bin hadi al-madkhali ó sọ wípé haddathani al-sheikh umar al-harakan wa ana wa huwa fi maktabati sheikh rabi' al-madkhali bi makkah ó ní àfáwà tí ń jẹ́ umar al-harakan ó ní wọ́n sọ fóhun àwọn nígbà tí àwọn àti wọn táwọn jọ wà ní library sheikh rabi' al-madkhali ní makkah fàkọ́lá kúntù fi majlisi máa sheikh muhammad ibn uthaymeen wọ́n láwọn wà níjòkó kan pẹ̀lú sheikh muhammad ibn uthaymeen wà kánà fi majlis suleiman aljabilan ọkùnrin tí mo sọ fún ilẹ̀ kan pé wọ́n wá nínú ìjòkó yẹn suleiman aljabilan wà níjòkó yẹn àtẹ̀blírí tẹ̀blírí ni wà báyàgbù al-ikhwaniyin àtàpákà àwọn ikhwan ṣẹ́rí àwọn ìkẹta tó máa fẹ́ ti fátó àwọn àfáà ní pé ṣẹ́rí ìjòkó ṣe kan ní tèmi ma ń kún gan fọ́pọ̀lọpọ̀ èrò àwọn ìkwánu wọ́n máa àtẹ́ndì ìjòkó wọn gan àwọn tẹ̀blìrì máa àtẹ́ndì ìjòkó wọn gan ẹ̀rí mi gbọ́yé kéèsì àwọn nìkan bẹ́ẹ̀ ni ṣe kàlàlùbáni náà ọlọ́pàá ló fi jẹ́ pé bẹ́ẹ̀ ni ṣe kún mọ́kìlì náà ló fi jẹ́ pé nígbà tí àwọn àfáà yìí kú tán ẹ padà rí àwọn ọmọ wọn kan tó yẹ kí wọ́n kí lọ́dọ̀ wọn tán ok ẹ wo ṣe kùnmọ́ báyìí nínú àwọn ọmọ ẹkẹ́ Sheikh Bin Baz sọ pé Sheikh Bin Baz kọ ìjáza lé lórí pé èèyàn gidi ni tó sì kẹ́kọ̀ọ́ ní agbára lọ́dọ̀ Sheikh Bin Baz ni Salih al ni Kutubi ni ọmọ ẹkẹ́ Sheikh Bin Baz ni ẹni idẹ́ ni èèyàn tó yẹ pé ó kẹ́kọ̀ọ́ ni tí ma ń bẹ ní ara rẹ̀ gidi gan lẹ́yìn ìgbà tí Sheikh kéèyàn kan wá máa lo sànáwù tí Sheikh ṣe lórí ìgbà kọmọ alò wípé ṣebí sheikh mọ̀báàlì ṣe sànáwù lórí sọ́ọ̀lì almunajjid a sọ wípé in tí wọ́n mọ̀ nípa rẹ̀ nígbà yẹn ni ẹ̀tọ́ ń fara pamọ́ fún wọn nígbà tí wọ́n kú tẹ́tọ́ padà wá gbé kùtù bí ìyá rẹ̀ hàn kọ́ níjọba saudi ti gba mẹ́wọ̀n ìfẹ́ mọ̀kàn tó rọ kíríká àwọn àfáà yìí nígbà àwọn nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ ẹwà àwọn ìkwánù bó ṣe pọ̀tó bó ṣe máa ń pọ̀tó níjòkó eh, eh, sheikh Muhammad ibn Uthaymeen bí àwọn jama tabligh náà ṣe wà níjòkó yẹn tẹ́mẹ̀kú wọ́n mọ̀ fún sheikh ní wrong information nípa ẹgbẹ́ wọn tí sheikh ó fi máa sọ àwọn ọ̀rọ̀ kan láti fi yin àwọn ẹgbẹ́ yẹn nítorí pé wọ́n rí àwọn wọ̀nyí pé à ah, ṣe tó bá jẹ́ pé rú ẹ̀yìn náà ni wọ́n ẹ̀yẹ̀ ní dáadáa náà wọ́n mọ̀ tọ́ wọ́n lè láwọn ń ṣe kìnnìkan wọ́n lè nígbìyànjú àwọn kan rẹ̀ ni nígbà tí kò sí lára wọn tọ̀ bàbá lápè máa lápè tèmi dire nítorí àsìkò wa ò ní pé ẹni tí mo wá sọ yìí Suleiman Aljabilan àtẹ̀blírí àtàpákanú àwọn ìṣúwàn wọ́n wà ní jókòó sheikh njọ́ yẹn ní majlisu ìtọ́m sinani lakinahu kana fi akhir majlis faqal ṣùgbọ́n Suleiman Aljabilan ìgbẹ̀yìn ìgbẹ̀yìn níbi ìgbẹ̀yìn jókòó lòun wà kò sí níwájú ọwá sọ wípé àṣẹ́kì ọwá ní àṣẹ́kì fàkọ́lá ṣẹ́kù ibn Uthaymeen ṣẹ́kù ibn Uthaymeen sọ wípé jama'atu tabligh wal ikhwan mubtadi'a jama'atu tabligh àtàwọn ikhwan oníbídíà ni wọ́n níjòkó yẹn wàkọ́lá al-akh abu asim ọmọ ìyá abu asim wọ́n sọ pé wà hàdásà ní àṣẹ́kì umar al-haratan aidan fi hajji al-am al-madi ó ní àfáàyè umar al-haratan wá sọ fáwọn ní hajji ọdún ilé tó ti ṣáájú بنفس الكلمة ويبتشيخ الصورة ينتطو أن الإخوان والتبليغ مبتدعة pé àwọn ìkọwàrà tẹ̀blígò ní bídá ni wọn wà kára fi majlis aljabilan jabilan wọ́n bẹ aljabilan wọ́n bẹ níjòkó lọ́jọ́ yẹn wà náà kọsà sheikh ọbọ̀ ìṣẹ̀ bẹ̀rẹ̀ sí ma bá sheikh fani yẹn fakọ́ọ̀l ọba sọ fún sheikh pé yá ni a na ya sheikh mubtadi ọba sọ fún sheikh iṣẹ́ mi ni pé mubtadi ni bíbá yá bí ó sọ fún sheikh báyẹn fasahala wu sheikh sheikh wa bi léèrè wípé halitakulu bi kaza ǹjẹ́ o máa ń sọ rú nǹkan báyìí tí àwọn tẹ̀blígì máa ń sọ halitakulu bi kaza ǹjẹ́ o máa ń sọ rú nǹkan báyìí halitakulu bi kaza ǹjẹ́ o máa ń sọ rú nǹkan báyìí kullu hadha wa huwa yujibu bila gbogbo tí sheikh ń bi léèrè yẹn ti sọ ní kí èmi sọ bẹ́ẹ̀ o èmi sọ bẹ́ẹ̀ o kọ́lá anta lasta minhum sheikh ni ajẹ́kọ̀ wò sí lára wọn gbà yẹn tẹ̀blígì lèmi bá wí nígbà tí èdè sọ́rù yẹn ò sí lára wọn tẹ̀blígì náà ẹ̀ tí ó lọ ń sè tẹ̀kọ́rọ̀ sheikh clear máa dúró sílì lálẹ́ yìí nítorí bí zòrúfù ṣe rí ṣòtí lè bá yín sí inshallah ma máa kọ̀ntínú bí lọ́la kẹ́ lè bá mọ̀ yí pé ó níbi tí mo ń tapa lọ àwọn tó fẹ́ máa fi ọ̀rọ̀ Sheikh Ibn Taymiyyah sẹ̀rí òun mo fẹ́ lo mo fẹ́ jíra láti yanjú ọ̀rọ̀ wọn àbí ẹ̀kọ́ ni kí wọ́n bá da nǹkan rú mọ́ wa lójú á wà padà ríbi tọ́rọ̀ yẹn parí sí tó ti yé bá yín sí ṣùgbọ́n torí bí zuru ṣe rí lálẹ́ yìí ṣùgbọ́n láti pé epo ti fẹ́ tánu jẹnẹrétọ̀ àbí سواجه سبيل عليه سبحان الله إن شاء الله عما تسواجه هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلي وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك والسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام